من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له واشهد ان لا اله الا الله وحده لا شريك له واشهد ان محمدا عبده ورسوله اما بعد فان اصدق الحديث كلام الله وأحسن الهدي هدي محمد صلى الله عليه وآله وسلم وشر الأمور محدثاتها إن كل محدثة بدعة وكل بدعة ضلالة وكل ضلالة في النار. لأنك يا ترى كفر ونور أترى الصلاة هو النبي محمد أترى آله على الصحابة والسيرة إلى النبي يرد مسلمين في يوم القيامة أنا لم أستطيع توفيع ترغيب توفيق السلام عليكم ورحمة الله وبركاته تفسير القرآن سورة النساء الذي يرى حياتي حقا جميل الذي أيا إليك وكبيركم يا أيها الذين آمنوا لا يحل لكم أن ترثوا النساء كرها أعوذ بالله من الشيطان الرجيم يا أيها الذين آمنوا لا يحل لكم أن ترثوا النساء سوءا ولا تحضرون لتذهبوا ببعض ما أتيتموهن إلا أن يأتون بفاحشة إلا أن يأتين بفاحشة مبينة وعاشرهن بالمحروف فإن كرهتموهن فعسى أن تكرهوا شيئا فعسى أن يكرهوا شيئا ويجعل الله فيه خيرا كثيرا وإن أردتم استبدال زوج مكان زوج وآتيتم إحداهن قنطارا فلا تأخذوا منه شيئا

إنه كان فاحشة ومقتا وساء سبيلا obìnrin pẹ̀lú pé àwọn ìyàwó tí a bá fẹ́ kára ṣe dáadáa tí wọ́n wà á ṣòro ọ̀nà lẹ́yìnlá ẹ̀rú àṣàlẹ́ àwọn ìtọ́mà oríṣiríṣi tí alìmọ́mù ibn Kathir رحمه الله تعالى في وبتو وعاشروهن lẹ́gbà ẹ̀rọ òkè kò sí ẹnìkan tí ọba jẹ́ ẹni tí ó ń fẹ́ súnmọ́ náà ló ti lẹ́fẹ̀ẹ́ kí ọlọ́run kí ó yọ́nú sí ọ̀rọ̀ pẹ̀lú àwọn àlàyé tí àìrẹ́nu ìfẹ̀sí ìtọ́ ṣàlàyé nípa ìdí ń jẹ́ àlàyé ìṣòro tó kọ́ ìdílà مثال قلت عشرة بالمعروف الشهادات في وبيعين kí ẹ bá rí orí gbogbo nǹkan tó rán ṣe lálẹ́ ìwé yìí nínú ìṣẹ̀ṣẹ̀ pé ẹni ẹni ó rí ìyọnu ọlọ́wọ́ wa. kí ọlọ́run kò ṣe wá lẹ́nu orí ìyọnu ọlọ́run náà. ọlọ́run bá tí wọ́n ń bá ọ̀rọ̀ lọ wípé bá ṣe ní kẹ́ ṣe dáadáa sí àwọn ìyàwó yín kẹ́ bá wọn lò lọ́nà tó dára fẹ́ fi ìfẹ́ hàn wọn tẹ̀wọ́n sọ̀rọ̀ burúkú sí wọn tẹ̀wọ́n hàn wọn lè mọ̀ eléyìí ni wọ́n fi ìwà nílẹ̀ ìfọ̀wọ́ àìsàn náà wọ́n fi ṣẹ̀rí ọlọ́wọ́ ní fàyín kẹrin tòrò hólùnà tẹ́lá wá ní ìkórira tí wọn pẹ̀lú wà tó ń wù pẹ̀lú àwọn ìṣe tí wọ́n ń ṣe sẹ́yìn tí ń ṣe dáadáa tó jẹ́ ojúṣe tí ń fi tó ń ṣẹlẹ̀ bẹ́ẹ̀ tó ṣe pé ọkọ̀ ló jẹ olùrànlọ́wọ́ ẹni tó ra mẹ́rin lé kan ẹni tó bá fura mo ní mo ti rí ọkọ àti ìyàwó tí ọkọ ń di ìyàwó rẹ̀ pé sọ ǹjẹ́ mo bú ọ rí láyé ìṣèjúmọ́ rẹ̀ ẹni bá ti gbọ́ yé yóò rí pé obìnrin yẹn ní ìwà tó lé lẹ́ lọ́wọ́ rẹ̀ ìlọ́rọ̀ tí mo sọ lánàá yẹn. Ní ọgbọ́n wọn ń ṣàlàyé fún wa níbi ìpéwà ń kẹrẹ̀ tó mọ̀ wọ́n lò. تبغى كل كتمون شيء تبغى آه أو في الليل كذا بودني كذا لا الله زين شيء طرقة فعسى أن تقرأوا شيئا وإذا هي قدرة كتكاش تاني أي شيء ويجعل الله فيه خيرا كثيرا تجد الأمور تطلق ní bẹ lára tí wọ́n kórìíra wọn kẹ̀kẹ́ arábìnrin rẹ tí wọ́n kórìíra rẹ pẹ̀lú wà tí ó wù yẹn tó yẹ pé orí ló ti wá pọ̀ ní tó padà ṣẹlẹ̀ lẹ̀ ẹ̀fẹ́ yẹn kúkú mà àwọn ọba yìí ọba tó mà tọ́lá ní lóde ní kẹ̀kẹ́ yìí wọ́n ní. أي فعسى أن يكون صبركم وإمساككم لهن وكراهتهن فيه خيرا لكم كثيرا لكم في الدنيا والآخرة wọ́n ní ó ṣe é fi ipe kó jẹ pé bẹ́ẹ̀ ṣe ń bínú ẹ̀kúnra ìwà tó ń wù fún yín èyí tó ṣe dáadáa tí àwọn ìyàwó yóò wà nípò ìfẹ́ èyí tó ṣe dáadáa fún wọn. ipe olùjẹ́ pé ìyẹn ọlọ́run àṣìwá sí orí lálá sí rẹ̀ ní kó ti bínú ọwọ́ ara àwọn kan wà bí ọ̀pẹ ṣe sùúrù ṣe sùúrù bínú náà tòótọ́ ṣe pé bá ṣe bẹ̀rẹ̀ ọ̀run ọlọ́run ti fi orí lálá sílẹ̀ lọ́sẹ̀ tẹ̀sílẹ̀ kì í torí ayé lásán tòkódà orin ìjọ pé ń de àlùkè yàrá ọlọ́run bó fi sí tòótọ́ wọ́n ti pé ọlọ́run máa ń ṣe àwọn ọkùnrin rọ̀ ń fún wa ní sùúrù pẹ̀lú àwọn obìnrin ìpìlẹ̀ ń dúró ẹni ṣe sùúrù pẹ̀lú wọn ẹnìyàn padà rí oore lára wọn ó rí lára wọn ìyóò rí oore ayé ìyóò rí oore jẹun ọ̀rọ̀ kan tó wà ìṣèlú àlẹ́bí sọ̀gbọ́n ọ̀rẹ́ fẹ́lẹ́ náà àwọn ìyàwó ànẹ́bì wọ́n ṣe nǹkan tó jọ ànẹ́bì sọ̀rọ̀ àyẹ̀fẹ́lẹ̀ sọ ànẹ́bì wá bínú sí wọn ànẹ́bì wá bínú sí kò pé ní ìsìn ní wọ inú ilé yìí kí n tó wọnú ilé fún oṣù kan ànẹ́bì wà nínú mọ́sálásí ṣàkẹ́rọ fẹ́lẹ́fẹ́ àlẹ́lẹ́ àwọn àyẹ̀fẹ́lẹ́ kò jìnà sílé rẹ̀ kódà àwọn ìyàwó àlẹ́lẹ́ sọ̀rọ̀ sọ̀rọ̀ wọn náà máa ń na ojú láti inú ilé náà sí àlẹ́lẹ́ nínú ọrùn mọ́ṣáláṣí láwọn tí ilé wọn lẹ́yìn bàtà náà ti pinnu léèké ní wọlé oṣù kan kò wọ́n rí ànábì ọ̀ àmọ́ ànábì ọ̀wọ́ ló yàrá ọ̀wọ́ ló lé wọn. tó tó máa ń gbóúnjẹ wá mìíràn níbi jọ. bàtà ya oṣù di twenty nine ànábì ka okú twenty nine dì ànábì wa wọ́n ló lé wọn. bá a ti ṣe wọ́n wọn. لأمنا عائشة رضي الله عنها وقال يا النبي رجل ẹ̀yẹ̀ tí ọ̀wọ́n ní láti 2019 wọ́n ní à ṣé ó ti pé ní ṣé ó ti pé ní àlẹ́bí ní bẹ́ẹ̀ so ó túmọ̀ sí pé àwọn òtí ẹ̀ àwọn òpin tó tó lè lo ọjọ́ kan yẹn tó gbogbo torí ilé ó ti rí ẹwọ́ àwọn ẹ̀yà ńlá níbi ìmánì níbi ìmánì ní ilé àmẹ́ríkà wọ́n kan àlejò àlejò sẹ́lá ààrí orílẹ̀-èdè pẹ̀lú ìwáyà kan nígbà náà wá kí ẹgbà mẹ́lẹ̀ wọ́n na ìyàwó rẹ̀ ṣé ìbínú la ipá lórí bí i ṣùgbọ́n wọ́n ti sọ pé fájìlì òun náà ti wá na Eh, olùwàní ẹwọ́n dínú mẹ́rin kẹfì ní àtàrin yẹ̀kún náà sọ́mùrù fún má ẹ̀yìnká kì fún lẹ́hùn náà kí ń bẹ bá ní kẹ wá fara dà kẹ ti mú wọn lọ́wọ́ pé yìí ní ti yọ kalẹ̀ ọlọ́run wa ń lo ọ̀nà sùúrù yẹn tẹ́ẹ̀sì kọ̀kàrà àti nínú fi yìí tẹ́ẹ̀sì láìsí gẹ́gẹ́ wọ́n ń ṣe ọlọ́run wa ṣe pé sí ìkọ́ ìrún kẹfì ìrún lẹ́kọ́ fi dúró yẹn wọn àkẹ́rà tọ́lọ́wọ́ àti ṣeun ní láìsí tó pọ̀ fún yí àti níjọ́ tó lè fi yára tó àyà fúnra ńlá yìí tó gbogbo ẹjọ́ wa ní òun ní ní dúró tóun olúwa ní ọkàn fẹ́ dínà ara rẹ fún orí ayé àti orí ọjọ́ gbígbà ti yára ni kí lórí ayé òun náà ni pé ẹ̀yọ́ mi kẹ̀kẹ́ ni wọ́n ṣàlàyé ni huwa ayé àrífà àríyá ẹlẹ́kọ́bìnrin ọkùnrin yẹn kọ́mọ ṣe pẹ̀lẹ́pẹ̀lẹ́ pẹ̀lú ìyàwó rẹ̀ yẹn kó ṣe sùúrù kọ́mọ kó mọ́ra má bínú sí i má bínú wọn ṣe pẹ̀lẹ́pẹ̀lẹ́ pẹ̀lú rẹ̀ fàyà òdùn kọ̀mínì ha wà ládàá ẹ padà wá rí ọmọ tó àti pé níbi ọmọ tẹ́bí òun ọmọ yẹn wá jọ ọmọ rẹ torí pé sùúrù ni bàbá ní sùúrù yẹn ọlọ́wọ́ àti ìṣẹ́ ọmọ yẹn ní ọmọ dáadáa tó ànábi sọ̀rọ̀ mọ́ àríwá àríwá sẹ́lẹ̀ mẹ́rin ní kẹfí náà tó kó di ara àdìsí yẹn àdìsí yẹn àdìsí náà láti àyìn náà pàṣẹ mọ́sẹ̀ wọ́n ní láyà fúrúkú mọ́kùnmínú mọ́kùnmínátán láyà fúrúkú mọ́kùnmínú mọ́kùnmínátán mùmí ní ọkùnrin má bínú bínú sí ìyàwó rẹ tó jẹ́ mú mi ní lóbìnrin ń kírun ń gbá rẹ̀ kí yẹn náfíra òun náà lọ́ba ọmọ ti tàá jùlù tí òun náà lọ́ba ọmọ bí wọ́n kí náfíra jù wá ní òye odò sí yìí o anábì ni bínú sí i wọ́n bínú sí i lónìí ń lọ lé kéwù ní ìyàwó rẹ̀ ní òye odò sí yìí o láyé fúrukú mímú mímú alábìnrin wá bínú sí wọn kórìíra rẹ̀ ìǹtẹ́fẹ̀tọ̀ mímíà olùkọ́n alábìnrin tó bá tiẹ̀ kórìíra ìwà kan lára rẹ̀ tí ó ti lágídí jù tọ́ba tọ́ba ìwọ náà sọ ni kò lè dákẹ́ inú rẹ̀ alábìnrin rọ́bìyà mímíà àkọ́rọ̀ èmi gbọ́dọ̀ dùn ọ́nú lára rẹ̀ ìfíndùn ọmọ yẹn kọ́ wá wò pé ah sí wá wo àwọn dáadáa kan tí mo ń ṣe pé àtúntò tí mo ń ṣe dáadáa báyìí o tí mo ń ṣe dáadáa báyìí o tí mo ń ṣe dáadáa báyìí o tó kí ẹ bá wo ní sálẹ̀ sọ̀gbọ́n àtọ́lá mi sọ yìí yóò rí pé n tí yẹn fi ń gbá yín pẹ̀lú ọ̀rọ̀ láyé ni kọ́lá kìí ṣe pẹ̀lú ìyàwó yẹn náà àti pé ọ̀rẹ́ rẹ̀ kan ni àbí kankan ni àbí mọ̀lẹ́bí rẹ̀ kan ni wo bí tí òun àǹfààní tiẹ̀ pé àwọn náà ló ń gbé òkú kaba yìí náà tó àwọn yorùbá máa ń sọ pé kò sẹ́nì kan tọ́lọ̀ ń dá tí ò ní ó ní kò ní wúlò kò sẹ́nì kan tọ́lọ̀ ń dá tí ò ní wúlò jẹ́ sọ ìjà nínú ọjọ́ kí wọ́n sọ pé kí ni wúlò rẹ gan kí lọ já mọ́ ọjà náà ọjà náà ó sì ní wúlò fún ẹ̀ lẹ́ni wọ́n mọ̀ pé nǹkan ti wọ̀n ní ṣéun yóò dáná fún ọ ó máa gbé abọ́kàkiri àdúgbò iná ọ̀rẹ́ yìí mọ́já tó kí ẹ máa ra ẹ̀kọ́ máa ra kókó máa ra kí tí wọ́n kò wúlò ní ẹ pò kí fúnra rẹ̀ mo tó pò ìgbà tí àkàrà náà sí lọ́dí lọ ọ̀kàrà kó gbé kíní kaná ó wà mọ̀ bó ti yẹ ìyẹlẹ́kùn tó wọ́n mọ̀ra rẹ̀ lóòdì ọkọ̀ ẹgbẹ́ àkàràjẹ àti àdàkọ̀ oṣù ọmú sọ àrẹ́bí ní wo táìlì wọn pé ẹ fún mi ìdáná ni ó ti sùn ó ti ti láta kó mẹ́rẹ́ máa ń rọ̀dà yìí ní sáré máa dáná ẹ wọn náà sáré di ọkọ̀ tó ti dáná ló ti gbé wá fún ọ wọ́n jẹun ní sáré lọ fi tẹ́ o ẹ máa dá kó àwọn ẹ̀kọ́ tí ànẹ́bì ń kọ wà nílé yìí tó náà ni ó lẹ́nu kí ọmọ rí apá tí wọ́n sọ pé náà ní dáadáa ọgbẹ́ nìkan wọ́n ní pé alápá rẹ̀ ni wọ́n ní ìyàwó rẹ̀ wọ́n ṣe tí ọ̀dà fún ọ̀kan náà àwọn tó fún ọlọ́run ni a lù wọn wájú ìlú òun náà lọ́ni ẹlù wọn tó òun náà bá kìyàwó rẹ̀ mọ́lẹ̀ wọ́n lù ú olú olú olú ẹlẹ́ ààrẹ dáadáa dàtú sí ya àwọn ilé ọkọ ti gbọ́ àwọn ilé ìyàwó wọn ṣe kí ni wọ́n gbọ́ òun náà ọmọ wa ọmọ tó pé àwọn ti ní táwọn nílẹ̀ mi tẹ́lẹ̀ pẹ̀lú rẹ̀ ha ẹwà lóko wọn ṣáájú o ẹlò kan sáájú òun lóòrùn kan sáájú òun ni ọyá mọ́wọ́ wálé wọ́n ti fàájílé wọ́n fàájílé sọ́bà ẹ̀ padà lọ́pọ̀lẹ́ kó gbà àwọn kan tó bá rí sàtàtà àwọn nǹkan mọ̀ rẹ̀ tí èsì yóò bá mọ́ ẹlò yóò ti sàá mọ́wọ́ wálé kọ́ra wọlé bá bá wa ọyá Ibrahim fẹ́lẹ́ lọ́ta orí tàwọn gbọ́ta ọgbẹ̀ lọ́la ọyá jogó so olùjọ́ kejì báyìí wọ́n ni bọ́ ní kọ́ọ̀bù kó ló tó dọ̀ ní kọ́ọ̀bù ní yàjì kọ́ọ̀bù ní yàjì ọ̀nà fọ́ọ̀rùn bọ́ ní ọba ní ló jẹ òun náà ní sọ pé ìnébọ̀ kò dùn mọ́ wọn tí wọn ọmọ yìí ike torí ọdún kàwé ẹ àmọ́ wọn nílé sọ jáde wà lẹ́nu wọn ni àwọn gbà tí wọn ọkùnrin náà aláìníla káyì tó bá ti wá sí ọkàn tó ti kalẹ̀ olùyàwó rẹ òní olú ọyá ọ̀rọ̀ wálé so èmi wọn bá mi ní ṣe é nínú àwọn tá a ṣé ẹ̀ẹ̀ka ẹ̀ẹ̀ka tẹ̀síìrì kùrọ̀ àrùn ṣe pé ibi àwọn àyè ń pàlè ṣe pé ìpàlè wọn láti ní kíkútúlẹ̀ ń tu tọ́lọ máa ní fájí lórí òun náà ẹ̀kọ́ wú àwọn tó kọ́ bẹ̀rẹ̀ ni olúwaníwà láti tàfà fún ẹ̀nà ṣóòdà òun náà olúwájú òun náà ẹ̀jìdà tí wọn kọ́ làwọn tó ní hajjúrù òun náà fi ẹ̀lẹ́ inú ilé náà ha ilá fi bẹ́ẹ̀ ó bá sọ̀rọ̀ pé pé ó wà ní ìdásí ọwọ́ ẹyán ó ti wà ó wà púpọ̀ lé inú ilé náà ló sì lò sí ní dásí tó bákan náà wàyí àṣẹ wà ní ọlọ́wọ́ ìwájú òun náà wọ́n bèrè òun náà ẹwọ́n ló wá èdè òun náà wájú òun náà ẹ ti wá àti fún ẹ làkọ́kọ́ kìlọ̀ fún sọ láì náà ti wá dínú ti kẹ́ ìyẹn lójú yìí bákan náà tí ọba wá fún gbogbo nà ẹ̀rọ lè mú tafsir bọ́ọ̀rù mú yẹn ní ẹlù wọn sọ́ni kẹ́ lù kẹ́ wọn fún mẹ́sì àbí kẹ́ wọn gba ní ìgbókù tí ọgbà wọn ará ilé wọn wá pariwo pé fílẹ̀ fílẹ̀ mọ́tẹ́lẹ́sẹ̀ lẹ́sọ̀gbọ́n ìtọ́jà ó ní tẹ̀fẹ́tọ̀ níníyá kúlùkọ́n rọ̀bíyà níníyá àfàm tí ìwà ìkan bá ń bí ọnú rántí tí èèyàn nínú lára rẹ̀ wá ti ṣe àmójúkù nínú nǹkan tó bá ń ṣe fún ọ tó eléyìí ní àǹkà yìí ẹni pé àwọn sí ní bá sọ̀rọ̀ níbí yìí ẹ́ ọkùnrin ọkùnrin ẹ̀ẹ́dẹ̀ ní bá lọ sí gbogbo àfáà tí wọ́n ń ṣe wà sí náà bóyá níbi ìyàwó ni àbí níbi kan àwọn fẹ́ nípa ọ̀rọ̀ ọ̀rọ̀ ọ̀rọ̀ ọkọ ni ibi tí ó rọ̀ ẹ̀mádá ìjù náà nù tí ọkùnrin yìí wọ́n ní kó mú sùúrù ọkùnrin yìí wọ́n ní kó ṣe pẹ̀lẹ́pẹ̀lẹ́ kó ní àfaradà torí pé kí ni ìwọ lọ lè lọ kù nílé wọn ọlọ́pàá wá sábẹ́ rẹ ọmọ rí ẹ̀jọ́ gbé papọ̀ so ìwà yín o lè má lè jọra wọn sàmọ́ nígbà tí ẹ bá ṣe sùúrù ní ọdún ó ṣe bá lò tó ó padà mọ́ fúnra ẹgbẹ́ sọ fún yẹn lómi náà ni àwọn tó fẹ́lẹ́ máa ṣe yóò ní àwọn fẹ́ra wọn gẹ́gẹ́ kí ẹ kí ló dé dé ọ̀rẹ́ tí ń sọ fún ọ̀rẹ́ òun ti fẹ́ bẹ̀rẹ̀ ẹ̀mú fẹ́ mọ̀wá rẹ̀ náà ni ọmọwà rẹ̀ ọmọwà tó ló bí mi lọ́rọ̀ sọ bẹ́ẹ̀ bá tó ọba lọ tó bá ní mo ti lẹ́nu mo fẹ́ fẹ́ tó wá ní ṣó ti mọ́ dáadáa ó tójú ọba ní bí ìjẹ́ ìjọ́ náà lápàdé ní à ọ̀ tí mọ̀wá rẹ̀ bá tẹ́lọ ní mọ̀ wọ ara iná ìyẹn mọ̀wá yẹn ìjọ́ mi ń bẹ orí jẹ́ pé lẹ́yìn ọdún mẹ́wàá nítorí aláìsí wà mẹ́lára ẹ̀mí ní ìṣẹ̀lẹ̀ ọ̀sẹ̀ lọ́ni àá irú ẹ̀jẹ̀ tó ń bẹ lára rẹ̀ tó náà ní akókò jẹ́ pé wọ́n ti palẹ̀ mọ́ sòwúrò afárádà ìwà dáadáa láti fi lò pẹ̀lú obìnrin ìtumọ̀ rẹ̀ náà ni pé tí ẹ bá tún wò báyìí pé pírọ́blẹ́mù yóò sábà máa wọ́n látọ̀dọ̀ obìnrin àmọ́ ọkùnrin ní sùúrù lọ fẹ́ ẹ̀ problem wa ni sùúrù problem tí èèyàn lọ sí ilé o tí èèyàn lọ yìí ti kókó tó bá ti yọ jáde láyé ẹ̀kan ló tó kó yóò ti jóná yóò jóná sínú ẹ̀mí rẹ̀ padà àmọ́ yóò yọ jáde ìtumọ̀ rẹ̀ ni pé ìwà yẹn tó bá wùwà kí kẹ̀kẹ́ pé wà á kọ̀ǹtínú wà ẹ lọ bẹ́ẹ̀ tí wọ́n bá ti wá mú sùúrù tó ti fi di báyìí kí ní ìlú tó parí ẹ̀sùn bá tẹ̀lé ayé lọ padà. أدو الله كان لعينينا طالح سو كي الله يطلع الله صفوه عليه صلى الله عليه وسلم ولا تكره نعم وإذا أردتم وإن أردتم استبدال زوج مكان زوج وآتيتم إحداهن قنطارا فلا تأخذوا منه شيئا أتأخذونه بهتانا وإثما مبينا Aya tí a fẹ́ kà yìí, àwọn èèyàn máa lo ìtumọ̀ rẹ̀ ní ọ̀nà mi tó ṣe pé ó takọ àgbọ́lé àwọn aṣáájú wa nínú ẹ̀sìn táwọn èèyàn máa ń lò fún ní kúbọ́ yá ẹlòmí ti ní ìyàwó mẹ́rin ó ti ní ìyàwó mẹ́rin tó ti pé yóò wá tó wá rí ẹlòmí tó tó fẹ́fẹ́ yóò wá ní òun ó ṣe ìṣẹ̀dáì ẹ̀rọ ṣe ètò ìdáàlú wa ń lọ ṣe rí ẹ̀ ń fẹ́ kẹ́lẹ̀ kan tó bá rí rí ẹ̀ ń tó bá rí rí kan náwó mẹ̀rẹ̀ lè kan náwó ó túbọ̀ tó àyẹ̀wò lò pé kò sí ní ń fún yín pé ń bẹ ń bẹ àwọn èèyàn ń ṣe kọ́dà àwọn àfáà ń ṣe ó ti fẹ́ ọmọ ẹ̀rọ ẹ̀rọ tó yóò àwọn òṣòṣòṣòṣò yóò wá ní òun gba igi lérí kan yóò wá ní wọnú ọlọ́nu wọnú ọlọ́nu gba igi lérí níbò tó ìwọ̀n ọlọ́nu gan bó wí bá ẹ̀fẹ́ ló ti wí ta pé ìṣesí ní ti ń wí ìṣẹ̀pẹ́ ìyẹn kó sí wàhálà nù sọ̀rọ̀ ó túmọ̀ sí pé nǹkan pè ní ìsìndáàlù yẹn àwọn èèyàn tù ní tù fẹ́ lónìí lọ́nà tí kò hàn lọ́kùnrin àn ibi kọ́lá àìlè mú máa fọ̀rọ̀gbọ́nà àlẹ́ ìjẹ́ ìlú àníṣe láwọn mùsùlùmí ìlú àníwà lẹ́bí nìkan lèmi ọlọ́run mọ yọ̀ǹda pípé o lè fẹ́ ìyàwó kọjá mẹ́rin wà lẹ́bí nìkan ilé iṣẹ́ kọjá mẹ́rin kọ́lọ̀ obìnrin tó bá tó wúra rẹ̀ tòkò tó wá ní mo bò wá nẹ́bí mo bòra mi àtẹ̀lẹ̀ mo gbé ọ̀bọ̀ra mi pé wà nẹ́bí fẹ́ mi ó lè fẹ́ àmọ́ kọ́ọ́lì ọ̀kan ọmọ mi ní kankan òkùnkan òṣèré kan tó lọ́wọ́ máa fẹ́ obìnrin kọjá mẹ́rin olúwa ní kọ̀dọ̀ ẹ̀lìmú máa fọ̀rọ̀ ọdúnná àléyìn olúwa ní àwọn mùsùlùmí àwọn ti máa ń dá ṣe lọ́rọ̀ yẹn lórí wọn wọn gbọ́dọ̀ kọjá jù bẹ́ẹ̀ lọ kí n bá tọ́rọ̀ lé wọn lẹ́nu pé wọ́n fún wọn kò dáa bá wọn lọ bá àà mẹ́ta àbí mẹ́rin àbí méjì àbí ògbọ́dọ̀ ju báwọn náà lọ. so àwọn tí wọ́n lọ láwọn ń ṣe ìsìnkúdáàlì ní ká gbọ́n jẹ́ ìyàtọ̀ àrùn sọ. olúwa ní wá ìdá ẹfẹ́ pàrọ̀ obìnrin kan sí àyè obìnrin míì ẹfẹ́ pàrọ̀ obìnrin kan ẹfẹ́ pàrọ̀ àyè rẹ̀ sí àyè èmi wà á tẹ́yìtùm ẹ̀ṣìdá húnnà kìntọ́rọ̀ fẹ́ fún ẹnìkọ̀ọ̀kan ní kìntọ́rọ̀ owó ńláńlá olùwàrí ṣe rí oúnjẹ fún yẹn fàdáta kòbó mini òṣè án ẹ gbọ́dọ̀ gba nǹkan kan nínú rẹ̀ ẹ gbọ́dọ̀ gba nǹkan kan nínú nǹkan tí ẹ fún yẹn ọlọ́wọ́n ni àtàkùnbó náà ó bọ̀ dánan wà ìfúnan mọ́bíyàn ṣé ẹ máa gba owó lọ́wọ́ nígbà jàǹbá nígbà ẹ̀ṣẹ̀ yóò fojú ọba yìí pé ìgbà ìṣẹ̀lẹ̀ bí báyìí. lọ́ọ̀bù kẹfì wọ́n ní ìdá àrọ́tùm ìdá àrọ́dà ahadukum wọ́n ní ìtumọ̀ ayà yìí ní kí tẹ́lẹ̀ kọ̀ọ̀kan yín bá gbèrò à ń yò fáríkọ ìmọ̀rọ̀ àtàn ìpè ọ̀fẹ́ pa obìnrin kan tì ọ̀fẹ́ pé ó ti níyàwó ń lé tẹ́lẹ̀ tẹ́lẹ̀ ọwọ́ fẹ́ kọ̀ kalẹ̀ ọ̀yá kọ̀ kalẹ̀ ní tó ti níyàwó mẹ́rin tẹ́lẹ̀ tẹ́lẹ̀ yẹn ọ wá fẹ́ kọ ìtàn kalẹ̀ níbẹ̀ sòtọ̀lá kù ló ṣe òun sọ pé orí ìgìlérí rẹ̀ mọ́kọ́ kalẹ̀ ẹ̀ alọ́pẹ́ mo rí ìgìlérí rẹ̀ ọ lébi tí ẹgbẹ́ kan wọ́n bẹnu lé wọ́n ní ìnídọ́dọ̀ tí ẹ̀ máa máa bẹnu lé tó ọ wá tuntun míì ẹ̀rọ òun ló wà lóhùn ọ̀gbọ́nù yẹn tó kọ́ kalẹ̀ yẹn yẹn kó kọ́ lílé bàbá rẹ̀ ẹ̀ka òní bàbá rẹ̀ ó níbi sépè lé ọ dáadáa pé kí ló ọmọbìnrin yìí ṣe kí ló ṣe fún ọ bóyá wàá sọ fún ọ pé mo fẹ́ fẹ́ ìyàwó mi ni mo bá ní kí òun jáde kó lé ẹni pé àwọn sọ ní ìpèbí àwọn fẹ́ sáàbò fọlọ́run wọ́n ti fẹ́ sáàbò fún obìnrin yẹn fẹ́ sábòjú fún mọ̀lẹ́bí rẹ̀ náà wọ́n lè ríra wọn lẹ́ni rí sáfẹ́ tó fẹ́ ti fẹ́ kí ni ọmọ ọ̀dọ́gbẹ̀ ọ̀nà ọmọ ọmọ ọmọ owó bu ẹnu kó tó ṣe wọ́n ní èyí tó yẹ ká ó tó bọ̀ fọwọ́ bu ẹnu má ṣùgbọ́n nínú kẹsìrì ní ọfẹ́ táwọn obìnrin kan ti yẹn yán tọ́wọ́ fi ẹlòmíì sáyé rẹ̀ ولا تأخذ مما كان قصدك الأولى شيئا مبن تفسون أن يعطي تقال جادوي ọ̀fẹ́ kọkalẹ̀ tí ó ń ti tó gbà lọ tó ti fò tẹ́lẹ̀ tẹ́lẹ̀ ọ̀ gbọ́dọ̀ gbá kọ́lá wọn láwọ́ káàkiri kìí fọ́ ọmọ mi lẹ́nu kọ́lá kó ṣe owó láńlá lọ́rọ̀ ibi ti sọ́dá kí rẹ̀ ọ̀ gbọ́dọ̀ gbá padà lọ́wọ́ rẹ̀ so eléyìí ni ìtumọ̀ tí ó wà fún àyà tí a ń kà yìí torí pé kí ni ẹni tí èèyàn bá fẹ́ kọ̀ kalẹ̀ èyí gba tàdákí lọ́wọ́ rẹ̀ má èyí gba tàdákí rẹ̀ so iná ní gbogbo àwọn tí wọ́n láwọn ọ̀rọ̀ ní ṣe fọ́nà mẹ́nu àbá lọ́rọ̀ tó níyàwó méje yóò rí ìjì náà rẹ̀ yóò rí ìjì mẹ́ta kalẹ̀ tó wà fẹ́ kọ̀kọ́ mẹ́rin ní wàlúwàlú wọn bẹ̀rẹ̀ wọn bẹ̀ wọn bẹ̀ tabangbata kan wà ní àti nǹkan tí ọlọ́run bá ti bò èyí tú síta ìbálọ́dá kan wọn. So, aburú lálá nínú nǹkan bí o jìnnà sí i ìrẹ́kùn tọ́rọ bá ní àtàkùnrin náà ó bọ̀ dáadáa wà ìsìnmáyé mùdínà kí lọ fẹ́ gba owó rẹ̀ fún lọ fẹ́ gbà fún nígbà jàmbá àti nígbà títí ẹ̀ṣẹ̀ tó lè fi pé ọ̀rọ̀ yìí ó yàtọ̀ sí tòdálò sí àwọn èèyàn máa ń ṣe tọ́láwọn ń ṣe ṣùgbọ́n àtàwọn ọlọ́dún wọn ló tẹ̀síìrì yẹn èèyàn ní rí gbé pé nǹkan tí wọ́n ń sọ lé léyìí pé táwọn ń sọ lé lẹ́yìn pé ẹ̀ńtọ́ fẹ́ pọ̀ kalẹ̀ ẹ̀ńtọ́ fẹ́ pọ̀ kalẹ̀ náà ni ṣé ẹ̀ńtẹ́ bá fẹ́ pọ̀ kalẹ̀ kí ló tún máa ń gbé tòtí yẹn mọ́ ẹ̀dá kan ẹ̀dá rẹ̀ òkè gbé tòtí yẹn tó ti kọ̀ kalẹ̀ náà fẹ́ wọn yọ lọ́rọ̀ wọn kọ̀ mí tí ń bẹnu ṣẹ̀rí ọlọ́run àwọn pẹ̀lú ẹ̀fí kalẹ̀ òní jẹ́ ọlọ wọ́n wà ní ìsìnní súnmọ́dọ̀ rẹ̀ mọ́ àmọ́ wọ́n wà gbalé fún kalẹ̀ ó ní máa gbénu yàrá rẹ̀ tòwọ́ náà ló ní wọn wà ń bẹ̀ kọ́lá ètò máa fọ́ lóhun jẹ àmọ́ ìní máa súnmọ́dọ̀ rẹ̀ mọ́ torí kíni òní jẹ́ ìyàwó mi mọ́ torí kíni tó ó kò fi ọlọ́run ọba takòfin ọlọ́run ẹni tó bá ti ṣe afásọ́lá ṣe inú rẹ̀ tó ìbẹ̀rẹ̀ lè túbá túbá lọ́rọ̀ kọ́lọ̀ fún ṣá ṣe àmúfọ́ wa náà. وَكَمْ تَحْسَبُونَهُ لَقَدْ أَفْضَىٰ بَعْضُكُمْ إِلَىٰ بَعْضٍ وَأَخَذْنَا مِنكُم مِّيثَاقًا غَلِيظًا فلا تنسحون متى آبائكم من النساء إلا ما قد خلت إنه كان فاحشة وبقتا وساء سبيلا نعم صداقة تفسير من تفسير

owó gbogbo èèyàn fi ọkùnrin yìí máa tó èèyàn fi ọkùnrin yìí máa ìdájọ́ rẹ̀ yàtọ̀ obìnrin tó bá ṣe pé ọkùnrin ló sọ pé èèyàn fẹ́ ọmọ ó gbọ́dọ̀ bá nǹkan kan nínú tó fún ọba ara mọ́tò fún ìwọ ìgbé lọ ni ọwọ́ tó fún nípa dáa kí one million ọgbọ́dọ̀ bá padà náà so ó aṣọ fún yókò nǹkan rẹ̀ ní so nǹkan tó wáyé bóun ló ní yókò nǹkan rẹ̀ ní ìyẹn tó máa ń ṣẹlẹ̀ tó ṣe tó wáyé ìjà láàrin ọkọ àti ìyàwó òwò ọkùnrin ọ̀fẹ́ náà kí lè yọ ọkọ kí lè lọ kí wàá tilẹ̀kùn lé má ní ní bọ́ ṣe mọ̀ tí èyí yìí nínú rà á sọ́ra nínú rà ẹ̀kọ́ ìsìn jáde fún akọ́sí jáde ìsìnkú wọn kó para rẹ̀ sí àbùbàtáìsì àrùmíràn ní ṣẹ́ṣẹ́ rí báyìí tó a pé ìwọ̀kọ́ lọ rà á tó kí ó kó fún ọ ní kọlọ bá ń rà á aláìyẹn wá ìyà ìyàlẹ̀ yẹn wá lọ́dọ̀ ọlọ́wọ́ báyìí mọ́tíráǹtì ó bẹ̀rẹ̀ mo rà á ní ìṣẹ́ eré ààrẹ lọ́ra òṣèrà mọ́ṣáàjì tó tó fẹ́yàwó tẹ́lẹ̀ tẹ́lẹ̀ òun ló ní òun ló ní lẹ́mìlẹ́ ní ẹ̀ka gáàsì nínú ọ̀rá ṣé orí ara rẹ̀ lọ́ra gáàsì fún òun ló ní yóò kó nǹkan rẹ̀ kókó lọ kókó náà ní sàdá àkínà yóò kó lọ àwọn tó wá ṣe pé obìnrin olórí quest ipe fi mí kalẹ̀ bí mo lọ ìdílé rẹ pọ̀ oṣù ó ti sú mi ń lọ tí wọ́n lọ àyè tó ọ̀yọ̀ ńlá rẹ lọ ṣe gbogbo nǹkan ní òkú lọ àfi sàdá àti nìkan bóyá wọn kò sàdá kí fifty thousand yóò dá sàdá kí rẹ padà fún wọn. àmì mi ni bẹ́ẹ̀dì ẹ̀wọ́n tí mo ṣe rè nípa gbogbo yòókù kẹ́ẹ̀ ni òun lọ́ra fún lọ́ra fún oríṣiríṣi èèyàn máa rí ẹlẹ́wẹ̀ẹ́ ní wọ́n ẹ̀yìn ra fún ìmọ̀ tí ìrọ̀ fún ìwọ̀n àti ọ̀rá fún ọ̀rẹ́ ẹja wo ìtìtì ọ̀rá fún mọ̀rá fún mọ̀nsúra mọ̀nsúra mọ̀kẹ́ kókọ̀ rẹ̀ sínú èmi wọ́n láti kí ló tó kókọ̀ rẹ̀ sínú kíní tó kọ̀ wọ́n ọ̀rá fún ojú kò kẹ́ẹ̀ tòtúrò àwọn kan yìí pẹ̀lú ìyẹn gbọ́dọ̀ ọmọ nínú òfin ọlọ́run ọba ni ọwọ́ ti pé wọ́n lọ ja ìjà ẹbí wọ́n lọ ja ìjà àbò sí tó ọlọ́run ọba kò fẹ́ kí a bara wa lójú kí ìbànújẹ́ yóò tó pọ̀ ọba tí wọ́n bá wọ ṣẹ́kùn ẹ̀dín lẹ́lẹ̀ kí ọba yẹn ló jẹ́ kò mọ́tò wa tó fi ìdùnnú sí i ẹni tó kọ kalẹ̀ kó bànújẹ́ bá kó bànújẹ́ bá.

àmì ń sàn fún àti káwọn látàrí tẹ̀lé wọ́n dùn ó dùn ọlọ́run bọ́lọ̀ ṣe ní pé àwọn wọ́n ti rí lélẹ́ yìí tó òun ọmọ òun fi á inú ló ti ẹ̀mọ dùn lẹ́gbẹ̀ẹ́ kan pẹ̀lú ìyẹn tí òun lájẹ tó ń bàjẹ́ pẹ̀lú ìkàwọn tòun fi di pé Islam fẹ́ ká ṣe pẹ̀lẹ́pẹ̀lẹ́ ká múra wa nínú ṣe lè kó mọ́ ibi gbogbo ṣe títà bá wà pẹ̀lú ara wa. sọ̀rọ̀ pé yẹ pẹ̀lú fẹ́ fọ́ra yín kalẹ̀ ẹ̀wà ń kèrè rántí dáadáa kankan tó ti kọjá láàrin ara yín ìwájọ́ ń tó àṣírí ara yín pé ó lè ó lè ó lọ ló ń jìbìtì wọ́n á ní kí ló dé ṣùgbọ́n ló ń kọ́ ó pàjọ alájọ pọ̀ tòkòtò owó wọn ó lè wọ́n ní àá ó lè nígbà ó lọ àádọ́gbò àwọn ni àà ah, ah, ah, so wọ́n rí nílọ nílọ ọdí palẹ̀ lẹ́rù rẹ̀ wọ́n rí jáde wọ́n dára jáde wọ́n ní ẹmọ́ṣẹ́lá ẹ̀ ẹmọ́ṣẹ́lá ẹ̀ so kẹrù fàtẹ̀lẹ̀ kọ́ ayé kalẹ̀ ẹ̀kọ́ lọ́dọ́ àbí ẹ̀ṣẹ́ náà ní gbogbo ìjà tí wọ́n bá fẹ́ jà ìyẹn fẹ́ báyẹn jà ọ̀fẹ́ bínú pẹ̀lú yàn lọ́sí ṣe nǹkan mi tó lè padà tó ṣẹlẹ̀ dáadáa lórí orí ìrántí tó fi kọjá ẹwà ẹ̀kọ́ ni wà pé ìfọ̀tà fòdó náà bó lè ṣe máa gba oúnjẹ ti fún ọ lọ́wọ́ wọn. tó wà padà fòdó báyìí dùkú ìlà báyìí tẹ̀sí ìrùpọ̀ mọ́ra yín ó rántí ni ìjọ ń sọ pé mo nífẹ̀ẹ́ rẹ̀ wàláì ẹ̀sọ́ pé nífẹ̀ẹ́ rẹ̀ ju ọmọ yìí lọ àlá nífẹ̀ẹ́ rẹ̀ ju ọmọ rẹ̀ lọ ọ̀rẹ́ ti yí wọn àbí ọ̀pọ̀lọpọ̀ ọ̀dọ́ báàgì fún mi lọ́pàá ó sì nípa ìgbọ̀wọ̀ ẹ̀rọ lóòótọ́ lóòótọ́ olúwa ni wọ́n ṣe bẹ́ẹ̀ wà kọ́gbùnà ní kò ní sá kọ́ngẹ̀lì bọ́n ẹ̀nà ti pẹ́ ti fúra ní àdéhùn fún ní agbára bá àdéhùn fún ní kan nígbà tó ń fa ọkọ̀ ti gbàgbé náà lóbìnrin ní mo bí mo bí tẹ̀wàndàbí ọlọ́run fi àjẹ́ ọ̀pẹ̀lú òkú ọlọ́run ọlọ́wọ́ wọn lápẹ́ mi àti ẹ̀ àti àyà kí àyà ń fi ń sọ̀rọ̀ wọ́n ní ẹ̀rọ tilẹ̀ náà ẹ̀rọ ti yé wọn tòótó lọ tẹ́lẹ̀ máa ń wú àwọn èdè tí máa ń jà ní ọkùnrin báyìí náà pé ṣé kí ní ṣe ọ̀hún nílà káyìí fún àwọn ni ó tó lọ́mọ ó bímọ ó bímọ fún ara wọn tí wọ́n mọ̀ fi ra wọn sí ẹlọ́dún kọ́ọ̀tù ẹlọ́wọ́ akọ́tù kọlọ̀ ẹlọ́wọ́ akọ́tù gbọ́ àwọn ẹbí akọ́tù lọ léwò ẹlọ́fẹ́fẹ́lọ́ wú ẹ̀sìn ẹ̀sìn àwọn ẹlẹ́à ẹ̀sìn àwọn oníṣòkòtò tẹ́lẹ̀tẹ́lẹ̀ tí náà ni wọ́n bẹ̀ tẹ́lẹ̀ náà lè yàtọ̀ tí náà ni wọ́n hàn òun ti ka ọgbà rẹ̀ yẹn sí mẹ́jọ omi mẹ́wàá tòtún ẹ̀ tó ní oníṣòkòtò náà wọ́n ti kà wọ́n. Eh, kéèkì àkọ́kọ́ kéèkì kéèkì ẹ̀ka everybody ó ti mọ lẹ́sìn sí everybody ó mọ lẹ́sìn sí mákàn ní pé Abdulrahman àti eh, eh, àti àti Khadija wọn fa wàhálà náà wọn pẹpẹ àwọn ẹ a ah! tòkòtòrè a ah! ẹlẹ́yà wọn àlẹ́ náà kí ló ṣẹlẹ̀ àmì náà wọn àtúnṣe jòkójòkó lára ẹ̀wọ́n ti ní náà ìjọ tó ti kọjá o ó ti ní mẹ́jọ tó ti kà kọjá lẹ́yìn ìgbà tí ẹ̀yìn wà tó lọ tán ó lè kèèyàn lẹ́rìn ní lẹ́yìn rẹ̀ àmọ́ gbogbo ẹ̀kú sí ní òsì ní gbogbo làwọn ọ̀rùn tẹ́lẹ̀ àyẹn òní ní oṣù àlẹ́ ọgbọ́n áá ọkùnrin sàlámà ní kò kán wá sí pọ́ọ̀tù lónìí áá ọ̀sẹ̀ lórí ibú àwọn kí ni wọ́n bá wọn. kí ni wọ́n lè sọ kí ni wọ́n lè sọ. tí ọlọ́wọ́n bá ní وأخذنا منكم ميثاقا غليظا ẹ̀sìn fún àwọn obìnrin láti wọn tí ní sẹ́ẹ̀ ní ma bínú sẹ́ẹ̀ ní bínú sí mi ní ní bínú sí ọ ẹ̀ṣẹ́ wà láì ní wà láì ẹ̀sọ́ pé ẹ̀ ní bá ń jàun bó ti má ti fún yín ìní bọ̀ jàun bó ti má ti fún ọ ẹ̀sọ́ pé tà láì ní wà láì tà láì obìnrin náà wà ní sọ mí náà fọ́nù bí mí náà ní ma bá ń jà Ìgbà ni ẹran ti gbóró yẹn. Bẹ̀rẹ̀ ti lè sáàkùn gẹ̀lì ìdáwọn àdéhùn láńlá. Tẹ̀jọ́ nípọn, tẹ̀jọ́ tẹ̀jọ́ tẹ̀jọ́ kì láàrin ara yín. Tẹ̀jọ́ kì láàrin ara yín. Tó náà ń pé èyí kíní kejì nínú ìyàwó àtọkùnrin. Káfíwá jẹ́ tó máa ń jẹ́ tó máa ń ìdí ń jẹ́ ẹ̀tọ́lá yóò mọ ní àwùjọ ẹ̀sẹ̀ káwọn òbẹ̀ kí ní fa ọ̀tọ̀ láti láwùjọ àgbà pé wọ́n kọ́ kalẹ̀ kí nfi ọmọ mọ́fẹ́ fi mí kalẹ̀ ńlọ kí ní fa àwọn kan tí ń fa òun ni pé ìpìlẹ̀ tí ó kálukú fi ń ṣe papọ̀ máa ń fa ìpìlẹ̀ tí ó kálukú fi ń ṣe papọ̀ nítorí wọn ní ká fi ṣe papọ̀ lọ́pàá ìyàwó àwọn pẹ̀lú kó jẹ́ ìpínlẹ̀ rẹ̀ lórí ẹ̀sìn ọlọ́run lórí ẹ̀sìn ọlọ́run kíkẹ́ afẹ́ afẹ́ bíúdi mọ̀lẹ́bí tó jẹ́ alẹ́kùsọ́tún alẹ́mùsùlẹ́mà kó jẹ́ pé ìpínlẹ̀ rẹ̀ nìyẹn tó àmẹ́yẹ̀ ní ọkọ àtìyàwó tí wọ́n ń sopọ̀ kì í ṣe lè nínú pẹ̀lẹ́ ọ̀rọ̀ wọn tó bákan náà عدم التوافق تو عبارة منه الكفاءة وينظرهم ọ̀nà tó ń ṣẹlẹ̀ tí pé wọ́n pé ìyàwó ìyà tí lè jà ẹ̀ bára inú ẹ̀ kọ̀nfà ìwà kọ̀nfà tí ó bòrò tí ló lọ fẹ́ ní ìlú ìlú fẹ́ fẹ́ yìí wọ́n obìnrin yìí wọ́n kùnrin náà ní ìlú fẹ́ fẹ́ yìí tó kí ní ẹ̀ṣẹ́ kókó gan kí o kọ ewé ẹni tí ẹjọ́ ní kọmpatibí ẹ̀rìn kẹ́kẹ́ ẹjọ́ sí lè dé ara yín ní ọ̀làjú ni ní ẹ̀kọ́ ni ní ẹ̀sẹ̀ ni pàtàkì jùlọ ó jẹ́ pé ẹ̀yẹ yàtọ̀ ní àgbọ́yé ẹ̀sìn eléyìí oúnjẹ sáà oúnjẹ oúnjẹ tó bí ìwọ̀n oúnjẹ súnà ẹ̀ríra tó ilé wọn ni owó olúdi ni ẹ̀mí ìlú ti lé pẹ́ẹ́pẹ́yìn ní lọ́bẹ̀ náà tọ́lá ti kọ́ wọlé tán tiẹ̀ yóò kọ́ ní mòlúdi yóò tó kọ́ ọ̀nà rẹ̀ dání lórí mòlúdi ìgbà tó ti kíyèsí mi lẹ́tẹ̀ tẹ́lẹ̀ kí ló wá dé bẹ́ẹ̀ àbí kí ló ṣiṣẹ́ lérí rẹ̀ tí ó fi di pé kò lè lọ́dún nǹkan báyẹn wá àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ kọ́lá ọ̀rọ̀ pé ó kàwé kọ̀ kàwé kọ́lá sọ

sanawi ó sì parí ìwé lọ́rùn wọ́n ní sanawi wọ́n ló ti sa eré wọ́n náà kọ̀rọ̀ níwádìí bíríkì ẹ̀ náà ló ṣe bá fẹ́ sọ pé ìlítírèsì ó ní tani tani ìlítírèsì sọ ara compatibility náà ni ìmọ̀ rọrùn nígbà míì kí ọkùnrin kó lè faradà ọkùnrin kóhùn ní dìgírì kí àwọn sì mọ́ lọ lébi rárá yes tó àwọn fẹ́ra wọn dáadáa wọ́n fẹ́ náà fẹ́ra wọn dáadáa sí òní tí wọ́n là kán mẹ́ tó àtọ́ gbá lára wọn àwọn tó wájú pé ó di kejì ni ìbámilẹ̀ mọ wọn o mọ wọn obìnrin ti rí ọkọ tó ní tìrù tó ẹ̀ òní dùn mí hmm. ẹ̀ fúnkúndé yóò lọ wáyé àdúgbò rẹ̀ ẹ́ èmi èmi ẹ tó lélẹ̀ lórí lọ́tọ̀ ni. tó àwọn nǹkan yẹn ń bẹ́ẹ̀ lóka tó máa ń dá tí o àìní ìbára ẹni mu bákan náà ìtọ́ wá lè dúró ní àìní tòun àìní tòun lórí fọlọ́sùn náà là ń kà láti dúró ní àìní sùúrù ó ń pọ̀ nínú nǹkan tí ó ń dá tọ́lá kò kalẹ̀ láwùjọ wa tọ́lá kò pọ̀ gan-an bí wọ́n sọ fún yín o tọ́lá kò pọ̀ o tí wọ́n máa kán kọ́ kankalẹ̀ tí wọ́n ẹni níbi jí ni wọ́n fi àwọn nǹkan orí kalẹ̀ áá ah, àwọn ah. méjì wọ́n ti fira kalẹ̀ ṣògbúrú àwọn kan yẹn àìní sùúrù ó So, àìní sùúrù nípa ìwà àìní sùúrù nípa rírí arzikí wọn náà mọ̀ tẹ́lẹ̀tẹ́lẹ̀ ọlọ́faradà lórí fún ọkọ rẹ̀ kí wọ́n faradà kí á jọ wọn yí wọn náà yá jọ wọn yí wọn náà yẹ́ lórí ẹjọ́ wọn yí wọn tó tó padà dá yẹ́ tó padà dá ẹwọ́n bá ń tó ó ti dá nù tí kò dá rẹ̀ ti dúró ti dá nì àwọn kan bẹ́ẹ̀ tó sẹ́ra wọn báwọn ti pé

fèèyàn náà àwọn nǹkan tí ó máa ń ní àwùjọ tó bá kan àìní ìtẹ́lọ́rùn náà ń bẹ àìní ìtẹ́lọ́rùn ọkọ̀ mú àmọ́ yóò lè tó tó ilé onílé nílọ lè ń yọjú òkì pé àwọn àbúkìní

ṣé ọ̀nà táwọn gbá níjọra wá ni wọ́n kìí nílọ nílọléwá nílọléwá ìyá yìí ya ìyá tí ó mọ̀ ìyá tí ó wọ́n ló lọ́ọ́ fara dà á láti rẹ̀ tẹ́lẹ̀tẹ́lẹ̀ so àyìnlá fara dà ọwọ́ àmẹ́ àwọn ọkùnrin náà ojú kòkòrò bú ojú kòkòrò bú ibẹ̀ fún yín ẹ̀rọ ọkùnrin àwọn aláyàgbé ń gbé tó fi lọ léwò nínú fíìmù àwọn artificial àyà àwọn ni níṣẹ́ ẹ̀yìn ibi tó ti wá táàtì tó wá gbénu lé wà wó ìyàwó rẹ̀ pé wo ti ẹ̀mí wo ti ẹ̀mí jèrè ìwà dá ìjálẹ̀ nínú lé kíkí ni wọ́n dá ìjálẹ̀ nínú lé nínú lé tiẹ̀ fíìmù ló wọ́n sábà fi jà bákan yá ń tẹ́lá parí rẹ̀ parí rẹ̀ parí rẹ̀ parí rẹ̀ parí rẹ̀ tó wá ní kí ní ń tẹ̀lé gan-an àní ìlẹ̀ gbárù rẹ̀ ni ni. gbogbo lédèrèdè yẹn ń fi ọ ti ń fi ó ti dá ètò ìfẹ́ olù ó ti dá rẹ̀ àmọ́ ẹ kò ní irú ẹjọ́ yẹn mà ní irú ẹjọ́ rẹ̀ ní irú ẹjọ́ rẹ̀ ní tí wàá gbàgbé kíkẹ́ tó ń tó akéyìí tí orí òun náà ni ká tó wọn náà tó tó gbé sílé yóò tó di bí ti tinú lé rẹ̀ òun náà lè dì náà ni yóò di mẹ́ẹ̀. tó ọlọ́kùnrin ṣáà ṣàánú fún wa tó bá tẹ́lẹ̀ ìlú mi ò tí ìṣetán láti léyàwó ìṣetán láti léyàwó àmọ́ ó ṣetán fẹ́ satisfy ọ́ọ̀jì rẹ̀ ara rẹ̀ ti wọ̀n wọ̀n wọ̀n wọ̀n wọ̀n wọ̀n tó wà mọ̀ wáyàwó káàkiri ìrẹ́gbẹ̀lẹ́ kò sílé lọ kò ní lọ ní ti dìná tí wà ní òun nílò lójú sílé tu vas aller sílé wọn so táwọn yìí wà ní pẹ̀tọ̀ ọ̀dà tu vas aller rẹ̀ wà àti pa ẹni tó wá sí ní kẹ̀kẹ́ kan tòtọ́ wá ní ọmọ yìí tó yàwó ní ní ẹ̀dàbà lọ ẹ̀dàbà lọ ní ọmọ bá lọ tó ọwá fẹ̀ tán ojú ìwá wálẹ̀ tán lẹ́yìn oṣù mẹ́fà ẹwà ní oṣù mẹ́fà padà sílé mi pàtàkì yìí rẹ̀ ni mo ti sọ yìí o mo ṣe ní mo sọ fún yíyẹn wọn ló fẹ́ padà sílé mi wọn lọ wọn lọ tó bá délé mi lọ́wọ́ àárín hápítọ̀ kan níbi ẹ̀mẹ́sẹ̀ ní apájà ti sọ tí ah, wọ́n àwọn ọ̀rẹ́sì pé àtìlẹ́ ilé ìfẹ́ àti sọ fún ìfẹ́ oṣù ní ìgbà yìí o kò sí lè káàdé ìgbàpọ̀ láti mọ́ wọlé mọ́ wọlé tí mo lè tẹ́ ìdí ọjà dé tí wọ́n àgbẹ̀ àti sọ sílé ọlọ́run ti mọ wọ́ àrí wọn ṣàwòrí òjòlú ti lè dé pẹ̀lú ìbẹ̀rù ọlọ́run ọba pẹ̀lú ìní àfaradà ṣe pẹ̀lẹ́pẹ̀lẹ́ pẹ̀lú ara wa ṣùgbọ́n kọ́mọ́ṣẹ́ àti kí àwọn rẹ̀ tó kárí gbogbo wa. هذا وصلى الله على محمد وعلى اله وصحبه وسلم. السلام عليكم ورحمة الله tí wọ́n fi ìwò ẹ̀rùn títà ní kó máa fún ọmọ ní ẹ̀rìn ní ìta àti kí ó fi máa sí ara rẹ̀ síta ní gbogbo ìgbà ìṣẹ́ ó lè lápá lára ọmọ rẹ̀ ní ọdún náà tó bá dàgbà. Fẹ́rí ìbéèrè yìí, ọ̀gá obìnrin ní náà dájú ẹ̀kọ́, àwọn obìnrin tí wọ́n ní ẹ̀kọ́ ẹ̀sìn pẹ̀lú ẹ̀kọ́ ẹ̀sìn. Àwọn tí ó pé wọn náà yọ̀ wọn di ilé máyà káàkiri ní kàkàkà. Àwọn obìnrin tó wá ti bí ọlá yìí kíní ní ìtumọ̀ náà kí àyà kò ní ìtumọ̀ náà ó lè tó kó nípa ìdókò yìí kó wọn fọmọ láyà tó wọn fọmọ ní ọyàn lọ́sàn gángan tó kò pé òun náà ara òun náà ní jẹ́ náà tó lè ẹlẹ́kọ̀ọ́ ni wọ́n fà ẹlẹ́kọ̀ọ́ ni òkè wọn fún ọ ní wọn ẹ̀ náà ní kí wọn fọṣọ wọn là sọ bọ ìtọ́ láyè wọn là sọ dì wọn fọṣọ tẹ́lá ní ẹgbọ́ra ilẹ̀ tí mo sì rí rẹ̀ yóò wọ aṣọ máa yà gbogbo gbogbo ọwọ́ apá rẹ̀ náà ni ọmọ hàn tẹ́lá ní ẹmọ ẹmọ ìhòhò lẹ́wájú ìhòhò ń da níwájú ọlọ́run jẹ́ ìhòhò ẹ̀yìn lẹ́rìn ìhòhò tó gbúdù tó bá àìlẹ́kọ̀ọ́ àìlẹ́kọ̀ọ́ ẹ̀sìn ló máa ń fà á tó bẹ́ẹ̀ sì ni irú rẹ̀ wọ́n tọ́mọ yẹn kò rí ojútì látara òbí rẹ̀ látara ìyá rẹ̀ tòkẹ́ kọ́kọ́ kẹ́kọ̀ọ́ ìtìjú kọ̀ kẹ́kọ̀ọ́ ẹni pé ọmọ yẹn tẹ́tí wáyé kí wọ́n ti sílẹ̀ káàkiri wọ́n wọ pátá fún ọmọ yẹn kékeré ìdí wọn ní káàkiri àdúgbò ìyá yẹn gbọ́n lórí pé ọmọ yìí wà wò kò ní ọmọ ńlá ọmọ tó bí ìyá ti tọ́ náà nù tó náà ni àwọn ọmọ yẹn wọ́n yà láì wọn ò ní ọ̀yà ń tẹ́ tí bá fẹ́ pa tọ́ wọlé ọ̀dà láti máa tó wọlé pé ah, kí ni ọ̀dà ah, kẹrí ọ̀dà tó náà ní mọ̀ lápá lóòótọ́ ò mọ̀ lápá dáadáa dáadáa tó ń bọ̀ sí ẹni ẹ̀kọ́ gbọ́ ẹ̀kọ́ ní ìjọba yẹn tó ní lápá ní ara rẹ̀ sí dáadáa tó a lọ àwọn obìnrin tó ẹlẹ́dẹ̀ẹ́ ní ètùtù ẹ̀sìn ní ìkàkún fún ara yín ẹ̀wọ́n ìrora yín pé ó dìgbà tẹ́ bá sí ìbílẹ̀ tó ti ti ń jẹ́ pé ẹwà ń wò anábì ní alimọ́rùn àìsàn kúlù ha àwòrán anábì ní obìnrin gbogbo ara rẹ̀ yányá ìhòòhò ni anábì wá ní ìhòòhò ọkùnrin máa wo òhò ọkùnrin ìhòòhò náà ní kúlù ni máa wo òhò ọkùnrin àwọn òhò obìnrin ẹgbẹ́ rẹ̀ tó ilé ní ìkáni pé ìyàwó àti ọ̀rẹ́ ìyá ní ọjọ́ ń gbé àbí obìnrin àti obìnrin ọjọ́ ń gbé ní yàrá kan náà kọjá torí wọ́n mọ̀ sí ara lẹ̀ síra wọn ọjà tó ìtumọ̀ rẹ̀ ni pé obìnrin kò gbọ́dọ̀ wà nínú ilé kó sí ìtàn kalẹ̀ kí obìnrin kékeré wọn wò ó tọ́ àbí wọn náà lọ́mọ wọn kọjá ẹnì kejì àbí wọn wú wáyà rẹ̀ kọ́ èèwọ̀ ni fóbìnrin àtòbìnrin nípa kátó wá ní ọkùnrin sí obìnrin tòbẹ́ náà ni ọkùnrin náà gbọdọ̀ máa wo òwò ọkùnrin gbogbo aláàlá ti máa wo ọkùnrin láti bí ekún wá sí ibi ìdodo tó fẹ́ẹ̀nì kan wá yọ epo kalẹ̀ kọ́ wá wò wọ́n tó lọ́wọ́ ju ẹ̀kọ́ ọmọ ọ̀sán ó sì gbọ́ ilé ó sì yọ epo kalẹ̀ àwọn ẹlẹ́gbẹ̀ẹ́ wò kí ọ̀sán fẹ́ẹ́ náà wẹ̀ òfin tó dá ìlú yóò fi rí pé àwọn èèyàn ah, àgbóyè tí ó lẹ́ lára èèyàn dáa ẹlòmí lè bọ́ ó lè bọ́ ó lè wọ níkà láti bí yóò rìn yọ jọba lọ́kùnrin yóò ti wọ́n yọ bẹ̀ káàkiri ah, láti bí yóò jọ lọ jọba ẹlòmí sì ni àìsẹ̀sẹ̀ ọmọ òwò ní fọ́nà tó bá tó bá yọ̀ jíkalẹ̀ nìkan lòótọ́ fọ́nà lójú tó bá dé kó lè wọ páìpì bọ́pẹ́ ó wọ̀ jáde káàkiri tó wọ́n gbá bọ́ọ̀lù máa ń àìlójútì tó ẹ̀ kọjá gbogbo ẹ̀rọ tako òfin ìlú ọlọ́kọ̀ọ́dà tó ẹ̀ ṣẹ́ ní ìkọ́ ọ̀sán ṣàwọn ọdún كل حال أن عن الشمس أشهد أن لا إله إلا أنت أستغفرك السلام عليكم ورحمة الله وبركاته